الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد lẹ́yìn ìgbà tí a ti ṣe àdéhùn fún wa wípé àwọn akókó tí a ó ṣàgbéyẹ̀wò láàrin bíi ọgbọ̀n ṣẹ́jú tí a ní sí ó tó nǹkan bíi mẹ́rin alákọ̀ọ́kọ́ òun náà ni mìsíma ti ahàlẹ̀lẹ́dẹ́ àti sabu sahaba inú àwọn nǹkan tá a fi máa mọ̀ pé àwọn ẹni yìí wọ́n ti kàgbákò wọ́n ti pa ẹ̀sìn dà òun náà ni kí àwọn ènìyàn kan máa bú àwọn sàhábà nàbì radiyallahu anhu àrọ́fìrọ́ ẹ ká gbé ọ̀rọ̀ wọn yẹ̀wò ọ̀rọ̀ àkọ́kọ́ òun náà ni ọ̀rọ̀ lẹ́yìn ní sọ ní sáàmì ní volume kò lẹ́yìn ní ìkan nínú ọ̀gá àwọn onídídíà síà náà lọ́wà ó ní àní àbí Ja'far ẹ máa gbọ́ ọ́fẹ́sì ìdájọ́ lórí Abubakar àti Umar ó sì kọ́ nù tí ọ̀nbẹ́nu tí àwọn bá nì táwọn sì ń kà á bí èèyàn ọ̀bá sọ́ra nílẹ̀ Nàìjíríà yìí náà yóò rí kàkúkà yẹn kà ẹni tí ọ̀bá wa máa ń tó dára tó bá kà á yóò máa rò pé bẹ́ẹ̀ náà lórí. اما بنتفعوا ان الشيخين فارق الدنيا ولم يتوبا والملائكة والناس اجمعين àwọn tó mọ̀ tí wọ́n ń lọ bí ha ha ha ìwọ náà gbọ́ ní ìsìn yóò báyẹ̀ ó ní ó ní Abubakar àti ó ní nígbà tí wọ́n yìí jáde láyé oníkèfèrí ni wọ́n wà oníṣùgbọ́n àwọn òrùkú wáyé wọ́n ronú pìwàdà ni wọn ò ronú pìwàdà kí wọ́n fi kúrò láyé ẹ bá yàtí kú sí kèfèrí àwọn ọmọ làánà rẹ̀ ló ní fa àlẹ́ yìí máa ó ní kọ́nà wọn làánà wọn o àti àwọn màláìka náà làánà wọn wọn náà gbogbo ayé náà wọn làánà wọn wọn bẹ̀rẹ̀ nọ́tìrà rọ́dọ̀ tó lè káfí ẹlẹ́wọ̀n tẹ̀síwìlì àyáṣí inú bihar al volume two one one six oni wa min àdá ilá oni wa man àdá ọlọ ọ ń bèèrè lọ́dọ̀ àfá rẹ̀ ibi tààlà àwọn awolọ̀ta ọlọ́wọ̀n ọba kọ́ọ̀lù ó láwọn òsà mẹ́rin kan bẹ tó jẹ́ sí pé àwọn ni ọ̀tá ọlọ́run tó lágbára jùlọ ṣé màá fi tẹ́ bá lóòsà mẹ́rin á máa wọ̀ ya òsà ògùn òsà nǹkan nǹkan òsà agbáwo ni ah, kì í máa tó òsà agi àbókúta èèyàn máa lóòsà lọ́dọ̀ tí wọn àwọn awúsùlẹ̀ alọ́dọ̀ rẹ̀ kúrùtù wa mẹ́rin hùn táàlà àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó gbèlú sàmẹ́rẹ̀ẹ̀rin kọ́ọ̀lù abúlfọ̀sì ẹ̀rù ń bà wọ́n ẹgẹ́ bí àwọn ará bí náà ti ń bẹ̀rù láti lọ bú ànábì dàrẹ́ wọ́n á bú sàbí wọn ò lè sọ pé Abubakar ó ní abúlfọ̀sì bàbá fọ̀sìl wọ̀rúmà àti rúmà ẹ̀ mọ̀ ń jẹ́ rúmà ọmọ ẹgbẹ́ wáyà wà náà àtàyè wọ́n ti ju muhawiya ntẹ̀ wọ́n là mọ́lẹ̀ mi wọ́n lè wà muhawiya wọ́n lè wà muhawiya àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí àwọn lòtà mẹ́rin wà mọ̀ njẹ́ àná di iná gbogbo ẹni tó bá ti wá gbà pé Abubakar Abubakar ni Abubakar Siddiq kọ́ máa rò kankan báyìí tó bá gbà wọn báyìí olú ẹni bẹ́ẹ̀ náà òòtà lónà. ọmọ ni àwòlá ọlẹ́ni tó bá gbógun ti àwọn mẹ́rẹ̀ẹ̀rin ìlúwa rẹ̀ ó ti gbógun ti àwọn ọ̀tá ọlọ́run rẹ̀ èyí tí ọ̀tá ọlọ́run làwọn mẹ́rẹ̀ẹ̀rin ìjẹ fún táwọn làwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí kọ́ lálẹ́ màjèlè sí ìbáyá yìí àwọn àdàpì ọ̀rọ̀ tí wọ́n lò nú ọ̀rọ̀ ni ó rí tí wọ́n ní àbúlé fọ̀síìl wọ́n tó ní ogún mà wọn ọ̀là mọ́lẹ̀ wọ́n ti ná àṣàlà kí ni túmọ̀ àwọn ẹ̀dà ọ̀rọ̀ tó lò yìí bá ń túmọ̀ rẹ̀ ọwọ́ ní àbúlé fọ̀síìl ẹ̀ńtà ń pè ní àbúlé fọ̀síìl kí ló jẹ́ abubakar nínú tí náà lọ lẹ́yìn alfasil walbik mutakọrìbá silma ọwà rírúmà rúmà tó ń gbé yẹn ó ní kìí ṣe rúmù gangan makulubu ọmọ ó ní atakìtì ó pọ umaru àwọn atakìtì lẹ́tà abẹ láti wá gbé rúmà jáde kẹ́ràn yẹn olíba tí wọ́n bá kó wọn lẹ́jọ́ fún olíba sọ pé ní òkè tó mọ́rù làwọn bá rò làwọn àwọn tí mo dáwọn ọmọ ìlú ìfẹ́lẹ̀ ti gbọ́dọ̀ rẹ̀ wà nẹ́kùsán wà ẹ̀dùn kan ọ̀rọ̀ rúbáwí àrọ́fìdì ìnà mímọ̀ aláyà tẹ́lẹ̀ fún bíi. ó ní ẹ̀rọ ọmọ fáwọn mẹ́ta àkọ́kọ́ tó jẹ́ sípò àwọn nọ́mbà wán nínú àwọn tàbí yìí àwọn náà ti ní Abubakar Umar àti Usman kánú olóòtà ni wọ́n bọ ohun òṣèlú ọ̀bà olóòtà làwọn mẹ́tẹ̀ẹ̀ta وقال عن ابي بكر رضي الله عنه وتفعلوا يا ابو بكر فهو انه تلعب وان كان يصلي وانا ما كي لي النبي وسبحانه وقول لكم في سنتيري والصنم wọ́n ní olóòsà tí máa forí kàtọ́ bá kí lẹ́yìn ànábì ẹgbẹ́ àwọn tíra yìí náà ní ìdìgbòlógbé wa náà kà ẹgbẹ́ àwọn àkàkùkà tí ń kà náà nù nàám wàkọ́ọ̀lá àná ọmọ òun náà ní sọ́npa ọmọ bí bá wúyẹ̀ náà ní ọ oní ọmọ rùfà ipé ìnà ó ní kèfèrí tí ń bẹ lára ọmọ rùfà náà fàtọ́ọ̀bì ó ní ó ṣe déédé ti ìbìlìs ó ní tọ́ba tiẹ̀ ó ní kílà tiẹ̀ tó sọ ó ní ah, ó tiẹ̀ pọ̀ ju ti ìbìlìs gan lọ kèfèrí tí ń bẹ lára ọmọ rùfà ó ju ti ìbìlìs gan lọ. نعم وقال نعمة الله الجزائر آه، نعمة الله الجزائر رافضي هنا فتح كان عثمان أولي آه، منافقين عثمان بن عفان ويوقف جزء مسلم لا يعني النبي صلى الله عليه وسلم إلي بعد يقول كده ليه؟ لم نستوي عن الفكرة على كلام ولا نقيم ولا على المعنى وذلك أنه يقول إن ربع هو الذي كان محمد صلى الله عليه وسلم فعل محمد صلى الله عليه وسلم وقد يقول بعد الله ونحن لا gbogbo ẹni tó bá gbọ́ nǹkan wí yé yọmọ yìí pé ọ̀tọ̀lọ́lọ́run ti wa ọ̀tọ̀lọ́lọ́run ti àwọn èèyàn nǹkan wà ń bẹ̀ àfẹ́wò tẹ̀m wa ni ṣùgbọ́n gbogbo àwọn kátà gbéjáde yìí ẹ lọ mà kọ́ wà nù tíra mo sọ fún ilé ẹ̀ka yìí pé mo ní àwọn kan ní àwọn tíra àwọn yẹn kẹ́ ẹ má fojú ojú yín rírì kúrì ní ọ̀jẹ̀ orí àwọn ọmọ mi gan ọmọ bí ọ wà ní olè mi ẹ̀yìn ilé ẹ̀kọ́ máa ma wí bí iṣẹ́ ọ̀dún tí ọ̀dá bá ń wà títí tí wọ́n fi lẹ́kọ̀ọ́ dáadáa tí wọ́n bá ti kẹ́kọ̀ọ́ tí wọ́n náà jìnnà dáadáa tíra eléyìí o tíra àwọn ará bí nìyàwó tíra yẹn a máa ń pè ní miftahul jinan náà ni wọ́n kọ́ sí lẹ́yìn tíra àzkárù ni wọ́n máa mú wa àwọn máa ń gbà lọ́wọ́ wọn tá a bá ti rí wọn nígbà míì pẹ̀lú orúkọ ìjọba láti gbà lọ́wọ́ wọn nínú rẹ̀ ní èyí tó wà lọ́wọ́ mi yẹn. kíra yẹn miftahul jinan àwọn máa ń pè ní miftahul makani àní miftahul jinan kí ìtaàfin wà lìjẹ́ náà iná ní tíra yẹn lọ́dọ̀ wọn tó wá sínú tíra yẹn ọba èpè gidi tààrà tí wọ́n ń sẹ́ fún Abubakar àti kìnnì àti ọmọ lánàtúláhì àhálà sọ̀nà mẹ́rin ọmọ ẹ̀mẹ́ lánàtúláhì àhálà yóò sì máa rí píìtì ẹlẹ́mẹ́ta ẹgbẹ́ wọn náà sì máa gbé sùnmọ́ àánà náà ẹlẹ́mẹ́ta wàhámdùlá ẹlẹ́mẹ́ta lánàtúláhì àhálà sọ̀nà mẹ́rin ọlọ́run bá bínú sí kọ́ bá sẹ́bílé Abubakar àti ọmọ ọkùnrin tẹ́wọ́n èèyàn ń bẹ́ẹ̀ báwọn mo tún wá pàdé kan nínú wọn tọ́jú àwọn ẹlẹ́sìn eléèbú sàábé ìjàmbá àwọn sàábé ṣùgbọ́n kò tí ì wọ bẹ̀ tán pátápátá ń gbà náà ntí mo ń sọ yìí ó tó bí eight hundred and seventeen years sí ìsìn èmi àti onítọ̀ ọ̀hún a lo ọjọ́ mẹ́ta lórí debate ọjọ́ mọ Iran ṣùgbọ́n kò tí ì wọlé tán pátápátá ń tiẹ̀ ṣùgbọ́n bàbá àtìyá rẹ̀ àtìyàwó ẹ̀ ìdílé yẹn náà ti wá ọ wá sọ àwọn àṣírí kan fún mi nínú àwọn àṣírí ọba àkìtì mẹnu tíra yẹn onínú nǹkan táwọn àfi máa ń jọ́sìn fọlọ́njù ní ẹ̀sìn ẹlẹ́ẹ̀bù sàbẹ̀ àwọn tẹ́mọ́ bù sàbẹ̀ àwọn sí àyè onínú táwọn àfi máa ń jọ́sìn fọlọ́njù tó káwọn òbú àti ó ní tí èèyàn bá ti gbókùn tán tó bá ti lè bú Abubakar àti wọn bá ti ń ṣépè fún dáadáa ó ní wọn máa sọ pé yẹ ìwọ ló fi gé ni ìwọ ló súnmọ́ lọ́n dáadáa láàárọ̀ báyìí àwọn òwì bí àtúkárù sọ̀bá wàlìmọ̀sá iná ìlọ́dọ̀ tó àwọn yìí gbogbo ẹnikẹ́ni tó bá ti lè sẹnu kótókótó sáwọn sàbí ànínábì ọlọ́bí ọlọ́ àánú ẹ̀ka ní wípé kò sí ìgbàgbọ́ tó gbó láyà débẹ̀ yẹn pé wọ́n ti fún sọ wípé wọ́n ti kà á fún wípé tọ́wọ́ bá ti ń bú wọn ó máa gba ládàá ìdí nìyẹn àwọn béèrè nígbà pé limaza yusabu sọ̀hà abéèrè lẹ́ẹ̀kan pé kí ló fà tiẹ̀ tiẹ̀ fi ń bá wọn tàbí ìgbà sẹ́ńtẹ̀ da bísíǹsì papọ̀ àbí ń gbẹ̀yàwó àbẹ́ ń ṣe kọmpitíṣàn lára yín àbẹ́ ń jẹ́ àsìkò kan láàrin ara yín àwọn onímọ̀ láwọn wá wá wá wá wá wá àárín kankan ju pé alùbílù wà zandaka wà bókò bè dín wà kàràhíyà ti nàbí yín náà muhammadin sallallahu alaihi wọ́n ní òsín kankan tó dúdú pé wọ́n kórìíra ìsìlámù rẹ̀ ẹ má yẹ kí kórìíra nǹkan òkè ẹ̀ náà ní ọjà tájẹ̀tì ẹ̀kẹ́ ni òkè ni ẹ má fẹ́ fínísì ilẹ̀ yorùbá tó fẹ́ fínísì pé yorùbá ò ní kankan mọ́ kó fèsì kẹ́ni jama kí ni ó fẹ́ òdùà ọma nǹkan sọ fún yín pé kini kan kọ́ a máa bú kọ́ máa sọ gbogbo ẹ̀ tó bá ti lè rí ibú tí gbogbo yín náà sì gbà pé bó bú náà lórí ti kí ẹ ti sọ mí ti ara yín fún ìran mìíràn ni bẹ́ẹ̀ náà kí èèyàn bú ẹni wa lóṣogbo ìdúró lórí irọ́ kọ̀ òun kọ́ wá fèkì ni èyí tó ń kankan báyìí níta fẹ́fẹ́ náà ní pé òṣogbo ìfẹ́gẹ́ ni kò sí ìyẹn lọ́pàá tó jẹ́ títí àwọn onímọ̀ àkọ́kọ́ alẹ́mọ́mù wa Abu Zur'at ar-Razi Abu Zur'at ar-Razi rahimahullah nígbà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn ọmọ wọ̀nyí wọ́n ní idha ra'ayta ar-rajul wọ́n tọ́ ọba rí ẹnìkan tí bá ń bú àwọn tàbí ànábì radiyallahu anhum fáàlẹ̀mù annahu wọ́n ní kọ́ ọlọ́mọ dájúdáká pé orúkọ rẹ̀ kí ló kọ́ rẹ̀ jẹ́ ẹbá àwọn jẹ̀mọ́ àjáyò ah, pa àbí láti mọ́pà ha àti sọta bá ní ẹni tó gúúsà àbí kí ló kọ́ rẹ̀ jẹ́ zimzim àfáà ní ṣèdí ìkùnà wà dáàlì torí pé òbíṣẹ́ ọlọ́run ọba lọ́dọ̀ wa òdodo ni o wàlú koran hakọ̀ koran náà òdodo ni o wà ní nàmà dá ẹni tó mú àrùn koran àti súnà lọ́dọ̀ wa àwọn àtàbí náà ni o wà ní nàmà yìí dúró náà lè yóò mú pẹ̀lú wàlú jáà Ah, àwọn tó ń bọ̀ àwọn sàbẹ̀ ibi tí wọ́n lọ náà ni kí wọ́n fẹ́ wó Kùránì wọ́n sì fẹ́ wó súnà nàbì mọ́mọ́ amárìkì náà jẹ́rìí sí pé ń nà áwòlá. hukuman sábà sọ̀hábà ibi táwa ń lọ náà ni dáàtì dé náà nìyẹn kí ni ìdíyà ti ń bẹ́ fáwọn tó bá bú sàbẹ̀ àyànjẹ́ ọ̀dẹ̀ ọ̀làwọ̀ àná ó ti ń yá wa náà nígbà tí ń bá bọ̀dà sí bẹ̀rẹ̀ ṣùgbọ́n ká gbé kalẹ̀ gan-an nígbà yìí ó ṣe pàtàkì naam alákọ̀ọ́kọ́ òun náà ni rúbàmà yàtúrù mà ń sábà sọ̀hábà bí yàn bá ń bú nǹkan méjì nínú kọjá sí pé nǹkan tó ń bú yẹn ó dì sáà fún kóòbù tàbí kọjá pé nǹkan tó ń bú yẹn kò lẹ́tọ̀ sí kóòbù nǹkan táwa máa bú táà lẹ́tọ̀ sí bí ká bú nìyàn méjì nǹkan ayé kan nǹkan ẹ̀sìn ìran kejì ní àwọn nke anyị taa lẹ́tọ́ àti bú òun wa àwọn ya wa àbí bàbá ẹni kejì wa ẹ̀bí bàbá ọrụ wa ìyá ọ̀rẹ́ wa nǹkan ayé ọba torí ń tí wọ́n bá ọjà nítorí ọ ní nǹkan ayé táà yẹ ká máa búra wa sínú ìlú wa ẹnìkan ìbúlẹ̀ ẹnìkejì nǹkan ayé ṣùgbọ́n nǹkan ẹ̀sìn gbogbo ń tó ti jẹ mọ́ ẹ̀sìn ẹ̀sìn Islam tàbí ẹ̀sìn ní ìná tó bá jẹ́ sí pé òótọ́ lẹ̀sìn ọ̀hún a gbọ́dọ̀ bu tá a bá bu bá méjì lọ́rọ́ nínú kíjì àti wọ́n fún akólé tàbí kọ́ fún wa ní ìdíyà tó jẹ́ pé pé ó le ṣùgbọ́n kò lè fi dára kọ̀kọ́ ẹ lọ́mọ pé kéèyàn gbọ́ àwọn sàábíà nẹ́bẹ̀ rọ́jà láàrin hàn èébú tó jẹ́ sí pé inú ẹ̀sìn lọ́wọ́ ni gbogbo èébú tó wá jẹ́ pé inú ẹ̀sìn lọ́wọ́ ni ni ó yẹ ká máa mọ̀ pé ìdíyà rẹ̀ náà bá méjì nínú kó le tàbí kọ́ lọ lẹ̀ díẹ̀ nínú àwọn àdájọ́ tó lé tọ́wọ́ fẹ́ ń gbé sọ̀hábé òun náà ni pé wọ́n dájọ́ sọ pé kèfèrí ló rẹ̀ níbẹ̀ wọ́n ní olúwa rẹ̀ lẹ́dí kèfèrí nígbà wo nígbà tó bá sọ yí pé kíni wọ́n á lọ bú sàbí ẹ̀ẹ́n nígbà náà wá ní kíni sàbí jẹ́ bàbá ẹnìkan ní ṣe mọ̀ pé sàbí bàbá ẹnìkan ní wọ́n sọ fún wa pé sọ̀rọ̀ alẹ́tọ̀ àti bùn dáǹbùn ìdásàhálàhù téèyàn bá sọ wípé kí ní ìlẹ́tọ̀ fún kókó wọn sí nǹkan yẹn láti fún tàbí ẹlọ màgbóró ẹni bẹ́ẹ̀ ó lè di kèfèrè ó náà ní ẹ̀rí tó wà náà ayàtà kàlẹ́ ẹ̀kan níbẹ̀rẹ̀ lẹ́tọ̀ wípé wọ́n lẹ́yìn sọ́tò láṣẹ àyàkẹ́ wà àwọn náà torí pé ẹni bẹ́ẹ̀ ọ dá ọ̀rọ̀ padà sọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ọ̀gbá ọlọ́run ní àwọn ìyẹn báyìí báyìí báyìí báyìí ni wọ́n wọ́n bákan náà rẹ ni bẹ́ẹ̀ ó kọ́rọ̀ sáà nàbí wa lẹ́nu sallallahu alaihi wasallam ẹni tó sọ fún anú hadith àkàrẹ́ ẹ̀ka tó wà nù Sahih Bukhari àti Muslim fi láta ṣubú wọn á ní wọn máa bọ̀ wọn àjẹ tó dé ọ̀dà ọ̀rọ̀ padà sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ìwé náà ni èyí tá a kà fún anú ọ̀rọ̀ tí Imam Malik sọ̀rọ̀ ẹ̀ka ìgbé ìwé ni bẹ́ẹ̀ ò ní ẹ̀rí gọbí ní mọ̀lẹ́kù fáf ومن غاب الصحابة radiyallahu anhu فهو كافر لهذه الآية ومثله قول عبد الرحمن بن مهدي wọ́n ma sọ fún abdulrahman bin mahdi bí ahadoro ọ̀n bèrè pẹ́sẹ̀n ahadoro janazata man sabba ashabi rasulillah ọ̀n bèrè lọ́dọ̀ àfáàrí ó ní sí kí n lọ bí janaza ẹni tó ń bú ànábì tó bá kú ẹ̀ kánígbẹ̀ tó ń bú ànábì ní tó bá kú sí kọ́ lọ bí janaza rẹ̀ ah, abdulrahman bin mahadi ni pé ah laukana min asabati ma wà rọ́sù onítọ́bájọ́ tó bọ́ wà ní ẹni tó yẹ kó jogún òun gan tó ń bá kú láyé ó lóun ní jogún ìyẹn ni pé kí ló kọ ẹ̀ kéferí àwọn máa ń béèrè pé kíkọ́ lọ bí jànáza rẹ̀ ẹ̀yìn tó ìdájọ́ rẹ̀ kíkọ́ má lọ bí jànáza rẹ̀ lọ má lọ bí jànáza rẹ̀ kò tún ní jogún gan torí pé káfíìrì ilé ń báyìí إذا قال لك هنا نقول من سب الصحابة عن بابا ما سابيه صلى الله عليه وسلم تريد أن ابن لا تسبوا أصحابه ومن عصاه ẹn bá ti ṣe ànábì tọkọ ta ànábì wúlò ẹni bẹ́ẹ̀ náà ti kọ àlìjẹ́nà ti nìyẹn olóhùn ọ̀rọ̀ àlìjẹ́nà náà ni ọ̀rọ̀ ànábì tọkọ pé kullu ummati gbogbo ìjọ mi ní ọwọ́ àlìjẹ́nà àtẹnudọ́ba yarí wọ́n ní òjijì ọlọ́run ta ní ọwọ́ yarí fún ọ̀rọ̀ àlìjẹ́nà ànábì ní ẹn bá tẹ̀lé àṣẹ ni ọwọ́ yarí fún mi tí ọkọ tèmi ànábì ó ti kọ olóhùn ọ̀rọ̀ àlìjẹ́nà tó nìyẹn ẹni tó ń bú sàábì ìdájọ́ ẹni pé olóhùn ọ̀wọ́ àlìjẹ́ńdà olóhùn ọ̀sán àlìjẹ́ńdà ẹlẹ́ẹ̀kẹta. ẹ̀ ń bá bọ́ àwọn sàábì ọlọ́run ti sẹ́bi lé ta ló wá gbé ìsẹ́bílé wa láàánú yẹn wa àwòsòjìṣẹ́ ọlọ́run ọba náà ló mú wa fún un inú hadith mọ́ wa tọ̀bọ̀ wá nígbà wa wa hasan ahu albani onukọ́ra rasulullah sallallahu alayhi wa sallam láàánú allahu eh, ọlọ́run kọ́ bá ń bínú sí kọ́ bá ń yẹ̀yẹ́ kọ́ bá ń kọ́ àdánwò bá ẹni tó bá bú àwọn sàbẹ̀ eh, ẹn bá bú àwọn sàbẹ̀ ọlọ́run bá mi bú kọ́ mi yẹ̀yẹ́ ẹni tó bá ó fi yára àwọn sàbẹ̀ àtúbọ̀tán rẹ̀ ó torí pé wọ́n ti làánà àti tó bá tí wọ́n kò ń bẹ̀ lò láì sí wọ́n bẹ̀ tí ẹ ò lè dá o ànábì ti ṣe pé fún ọ sallallahu alaihi wa sallam báńdà lè bá sàdúrà fún yàn yóò ṣe àbí òní jẹ tí wọ́n bá ṣe pé náà nǹkan yóò ṣe àbí òní láàánú lọ ẹtún wílẹ̀ kan tí o ọlọ́run bá mi yẹ̀yẹ́ bá ń bá tiẹ̀ jẹ́ ẹni tó bá bú sàbẹ̀ ànábì lọ́sọ̀ yìí sallallahu alaihi wa قلت وكفى بلعن الله ẹlẹ́ẹ̀kẹ́ nínú àwọn ìjìyàwó náà ni pé ẹnikẹ́ni tó bá bú wọn ó ti fẹ́ wú ẹ̀sìn láti pìlẹ̀ nìyẹn ó fẹ́ bẹ̀sìn jẹ́ ìyẹn bá ti fẹ́ bẹ̀sìn jẹ́ ká sá fún un káyọ̀ pé gbàjarì jẹ́ gbà wá o ẹ̀mẹ́jọ bẹ̀sìn jẹ́ fún wa o mẹ́wàá máàlìkì ó sọ ọ̀rọ̀ yìí pé ìnáwó àwọn ọmọ yìí wọ́n fẹ́ bú ànábì ní ṣùgbọ́n wọn ọ̀láyà láti dojúkọ ànábì wọ́n wá dojúkọ àwọn sàhábà rẹ̀ ọ̀bẹ̀ ọ̀làánù ẹlẹ́ẹ̀karùn-ún ní àwọn ìjìyà tí ń bẹ́ẹ̀ tó bá bú tàbí. ẹni tó bá bú wọn ilé ẹni bẹ́ẹ̀ ó ti sílẹ̀ kan mùnáfìkì ó náà ti di mùnáfìkì nìyẹn mùnáfìkì ẹ̀sìn ìmọ̀ọ́mọ̀ àbọ̀ hàní fásọ pé wàyọ̀ ó ní gbogbo múmìnì lọ́ba bẹ̀rù ọlọ́run yóò máa fẹ́ràn àwọn sàbí ṣùgbọ́n ẹni tí ó máa kórìíra tí ó máa bú àwọn sàbí mùnáfìkì náà ni ó máa kórìíra tí ó máa bú àwọn sàbí ànábì radiyallahu anhu wa qala al-Maymuni. ìmọ̀mọ̀ ahmed oní ẹni tẹ́ ẹ bá ti ń sọ̀rọ̀ àwọn sàbí láìda ó ní ẹlẹ́mà pé ìsìlámù rẹ̀ ọ̀lọ́mọ́ ọ̀yà rẹ̀ pé ti kó mà ó ti jáde kó nẹ́ẹ̀sì ọ̀kọ́ ọ̀la ayé lọ́nù. ìmáàmù Ahmad ń sọ wípé ẹnikẹ́ni tó bá ti gbé bú àwọn tàbí ọkàn wọ̀ balẹ̀ sí pé ó ti jáde kó nẹ́ẹ̀sì ni ọ̀ náà. nínú ìdí àti mbẹ́fẹ́ tó bá bú tàbí ọ̀nà ni pé wọ́n máa ń lù dáadáa wọ́n máa ń lù wọn pàtàkì lórí pé pàtàkì lóògùn kíni náà lóògùn wèrè wọ́n máa já àwọn ẹlẹ́gbàá gidi tààrà dábìlẹ̀ sẹ̀rí àláwà ilé ní tíbi tàbí ni wọ́n ti tún ní sẹ́kẹsẹ̀kẹ̀ lọ́wọ́ àtẹ̀sẹ̀ wọ́n àmà kúmbílálà pa pa wọ́n fi lé dáadáa wọ́n á máa lù ú wọ́n á máa lù bú tàbí kódà tí wọ́n bá tún lù tí wọ́n bá tún lè jẹ́ ẹnu rẹ̀ tó ń ti lebelebele ẹ̀tọ́ lọ jùjẹ́ wọn nínú sẹ̀ríà ta lọ́sọ̀ lé ìmáàmù amálìkì ẹgbẹ́ ti máàlìkì o ìmáàmù amálìkì sọ wípé ẹ ń bá bú ànábì àápàá ni ẹ ń bá bú tani ànábì wà máa ń ṣáta máa sáábà hù mọ́ màá máa rí kan gbọ́ fún pé ọ̀rọ̀ wọn àwọn ọ̀gbàgbẹ̀rẹ̀ ń tí wọn wọ́n ní wà máa ń ṣáta máa sáábà nàbí ó dìp ẹni tó bá bú àwọn tàbí ànábì ó dìbà ẹ discipline rẹ bóyá kùmọ̀lẹ́yìn náà ẹ̀fẹ̀ lò ó bílára ló fi tiẹ̀ ní ọ̀pá ọ̀wá ọ̀pẹ ló fi tiẹ̀ níbi tí wọ́n mọ̀rún fún àtọ́ bìtẹ́ fi na sọ̀bíìsì ọ̀wá ọ̀pẹ lẹ́jà ni tẹ́ kó bò lórí ni torí ilẹ̀ ó pè wá padà gbogbo dọ̀tí mẹ́ lórí ilẹ̀ ó kékeré tí ó pò dànù ìmọ̀wá amárìkì ni ẹgbáǹgì ẹlú ẹbáwí ìdájọ́ ṣẹ̀rẹ́ àrọ̀ǹgbọ́n lórí jẹ́ síbi ẹlòmíràn wà tó fẹ́ pé ẹ̀wọ̀n ti lù lùkulù yàrá ìsáàkù bí rọ̀húyà rọ̀húyà aládìí aládìí mágbẹ̀yìn rọ̀húyà àwọn ní fíkù mágbẹ̀yìn rọ̀ hawaii ẹ̀ kọ́lá ìsáàkù bí rọ̀húyà mọ̀nìṣàkàmá ó lè ń bá bú àwọn tàbí ànábì ìsáàkù bí rọ̀húyà aládìí ńlá ni àfáàgbà máa ń wọn àtàwọn ìmọ̀mù ahmed wọ́n jọ ń fẹsẹ̀ wọn sẹ́yìn wọ́n ní ẹnikẹ́ni tó bá bú àwọn sàbí ànábì ọyẹ wọn fún ní àyàn o wọ́n yẹ gbèdè wọ́n tì má lé onígbẹ́ jáde má igbó latẹ́tẹ̀ latẹ́tẹ̀ gẹ́gẹ́ ní gbé naam imaamu ahmed náà dási dé lámà tó yìí sábà fáwọn nígbà tí bí ahmed ń pa bú sàbí ànábì kí ni ká ṣe ahmed ní ń àti atúnni ti máa wa Abu Hanifa atọ́lẹ̀ kan pé mọ́jẹ́ àbí ìwọ ni mọ́jẹ́ àbí rẹ ooo ọ̀dà lọ́dọ̀ Abu Hanifa ọ̀dà lọ́dọ̀ sáàpì ọ̀dà lọ́dọ̀ sáàpì àyí òun dá lọ́dọ̀ mọ́ Malik Imam Malik tẹ̀ sí ní pàtán tiẹ̀ Imam Ahmad náà sọ pé bẹ́ẹ̀ náà ní pàtán mọ́jẹ́ àbí ìwọ wa ni a fẹ́ kà mọ́ ọ̀kọ́ ọ̀la Ibrahim gbóni فضربه إبراهيم بن ميسرة أقوله يا عمر بن عبد العزيز قلنا ينقتل ọlá yà fi ọkùnrin kan tó bú Muawiya ẹni ara bí náà ti bú Muawiya wáyé àbí ò ti bú Muawiya ẹ̀ Umar bin Abdul Aziz khalifa tó jẹ́ sí àwọn èèyàn kà pé òun ni khalifa ẹlẹ́ẹ̀karùn-ún níbi tó ti dáadáa dé wọ́n ní àwọn orí kó lù yàn rí àfẹntó bú màáwó ẹnu tí ẹ wá gbà wọn àti màáwó yàtọ̀ màáwó yá ni ẹni pé ẹni tó yẹ wọ́n fún pàtàkì bílálà lọ́yẹ wọ́n kó bọ̀ náà nínú sẹ̀ríà náà ẹni tó bá inú ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì tó ń bẹ́ẹ̀ tó bá kú tàbí ànábì òun náà ni pé láàyò jáwarú àìgbélé máa rí kọ̀ọ̀kan láàyò jáwarú àìgbélé ibi tí bá ń gbé àìgbádùgbò ibi tí bá ń gbé ẹni bá bọ́ àwọn tàbí àìgbádùgbò ẹ̀ ẹni tẹ́ wà ládùgbò ibi tí ẹni tí bí tàbí wà ẹ kó kó mẹ́ àìgbádùgbò ẹ̀ wà sàn àìjókòó wà láyé dúró sí madrasati àìkẹ́kọ̀ọ́ tó bá nílé ẹ̀kọ́ àìkẹ́kọ̀ọ́ mẹ́ wà láyé fọ́tọ́rù majlis èyí lọ bí tó bá ti fẹ́ sọ̀rọ̀ àìfẹ́ gbọ́ àìdílẹ̀ àìlísì sọ̀rọ̀ rẹ̀ gàkọ̀ dáka ilẹ̀ amani àti tó wáyé pa afẹ́ kó ọ̀rọ̀ yẹn padà fún láti gbọ́ ṣùgbọ́n ìwọ kọ́ máa gbọ́ àwọn àfáàlù orí gbọ́yẹn tẹ́ máa fẹ́ kó sọ̀rọ̀ dùn fún náà káàní abdullahi bin mubarak gbogbo àwọn amasábìnrin àgbà yìí àfáàgbà yìí tá àmì abdullahi bin mubarak àfáàgbà mujahid jahid oníjihadi ni wọ́n wọ́n tún ọnwa sá wọ́n wá ní mímọ̀ púpọ̀ ìmọ̀ abdullahi bin mubarak ó ní àwọn èèyàn kójọ ń jọ kan wọ́n ti pọ̀ nígbà tí na ọkùnrin kan lọ tó kọ jama amúr ibùnú ọkùnrin kan jẹ́ amúr ibùnú sáájú ẹgbọ́n wọn bá kéde fún yóò fa innahu kana ah. Ah, abdullahi bin mubarak ní gbogbo ẹ̀yin èèyàn ẹ má lọ́dọ̀ ẹ má wọ ẹ má ẹ má ẹ gba ẹ má ẹ ẹ má ẹ ẹ má torí a máa bú àwọn nàbì àwọn náà ń kéde ń wàláhì bàbá ò lè jọ lójú pàá kò sí bàbá tí ò lébú náà ló sí bàbá tó fi jẹ́ sí bàbá ẹnìkan ọ̀jọ́ wọn lébú ẹ̀yìn ọ̀bú bàbá ẹni tó ti kú sàbí ẹ̀yà tó ń sọ pé ọ̀bú bàbá rẹ̀ wá ń pa náà kí ló fẹ́ kà ó yẹ kó mọ̀ pé ìrírí tiẹ̀ ti kọjá kó máa dá lóhùn kó bú bàbá rẹ̀ ẹni máa ń bú bàbá rẹ̀ tó wá ń dá lóhùn pé ọ̀bú bàbá rẹ̀ tó ti kú sàbí ò ní làákà ìtò ẹni tó ju bàbá mi lọ bàbá bàbá bàbá mi tó ju bàbá bàbá mi lọ tó ju gbogbo àwa àlè ó ti bú wọn àá ní ẹ máa dá lóhùn ẹgbẹ́ dá lóhùn ẹ máa wọ́n rẹ̀ pé wèrè eléyìí ò sí wàhálà ń bẹ ẹjọ́ máa bú bàbá ṣùgbọ́n sá máa bú ẹ̀sìn. Abdullahi bin Mubarak ó ní ẹgbọ́dọ̀ gba hadith hanadu sarish asarish ó ní mẹ́ta amúr bínú sáàbì ọkùnrin táwọn sọ̀rọ̀ rẹ̀ yìí ta ni amúr bínú sáàbì sí Abdullahi bin Mubarak kò ní fi ẹgbọ́dọ̀ gba kí lọ́dọ̀ ẹgbọ́dọ̀ bá sọ̀rọ̀ yìí ó ní ọwọ́ akúnjọ́nà amúr bínú sáàbì kò kúnjọ́nà Abdullahi bin Mubarak kò sọ̀tọ̀ ń ó kú falama marra àwọn falama múrò fi janazati wọ́n wá gbé òkú ẹ̀ kọjá abúlé fún ọba alákùsẹ́ ìbẹ̀lẹ́gbẹ̀ẹ́ masalasi jọ́nà wọ́n gbé òkú ẹ̀ kọjá pé wọ́n fẹ́ lọ bẹ́yàn fẹ́ lọ kí irun síra àbíyàn fẹ́ lọ sí fàrọ̀ àhà abúlé fún ọba alákùnrin arókù rẹ̀ jákàlá lè má sí ìmáàmù abdullahi bá kúkà sáwọnù magalasi lọ ní pé ọlọ́mọdé ń rí ìkúrì ọyá àtìlẹ̀kùn magalasi pa pé tó tẹ bá gbé lọ tán ẹgbẹ́ ìyọ ìfẹ́ kí lọ ọmọ láti gbókù ẹ lọ tán ó sì bọ́ dàgbà kí lọ fà á torí wípé ń bú sàbí bí n bú sàbí náà bá kú ẹ wọ́n kírun sí la ẹ sá fún un ìsáfókù ẹ̀ tó bá tẹ̀sí pàdé lójú ọ̀nà kí wọ́n ṣe kí ni ẹ̀ẹ́dẹ̀ ìyàgbé ọlọ́mọdé rí rí kúrì ẹlẹ́nìkan wà lọ́yà àjókòókì lẹ́gbẹ̀ẹ́ mọ́jẹ́mọ́jẹ́ báyìí torí bí wọn náà kí wò yí ọmọ yẹn àjókòókì lẹ́gbẹ̀ẹ́ wọn fara fẹ́gbẹ́ rẹ̀ ó fara ti ná naam èyí ò ní wàbá Muhammad bin Abdulaziz Taymi àfáàwà Muhammad bin Abdulaziz Taymi wọ́n mọ̀tálé wọn sófì ló mọ̀ tálé kìí sófì wọ́n ní kí lọ́ba jẹ́ fi kalẹ̀ wọn wọ́n ní ibi tó kọ́lé sí kọ̀mọ̀ fún àwọn tẹ́ ń bú tàbí bẹ́ẹ̀ ó ti wá kọ́lé sẹ́kó tó mọ̀ pé àwọn tẹ́ ń bú tàbí bẹ́ẹ̀ ó ní yá àgbáńjó ẹ̀wọ́ ara lé yìí o èmi ò ní gbílẹ̀gbẹ́ àwọn tẹ́ ń fi kẹ́ni ń bú tàbí ó bí ọlọ́run tààrà hàn ló fi jẹ́ pé lá òkè mọ̀ bí kúfà baladun yustamu fiha ah, ìyẹn ni ẹ ẹlẹ́ẹ̀kẹ́ inú àwọn ìjì àti bẹ́ fún àwọn kíkúta àbí ìnáhù zindíkì ẹ̀hún kí zindíkì ló ń dà àtọ̀rẹ́ ẹlẹ́ẹ̀kan ní ọ̀rọ̀ sí àwọn onímọ̀ tó náà nínú àwọn adájọ́ tí ń bẹ́ fún ẹni pé látó kọ́ bá ló ṣe hájá tó hù àní gba tó bá wá jẹ́rìí àní gbẹ̀rí ẹ̀jẹ̀ torí bẹ́ẹ̀ tó kúta àbí zálà ṣe hájá tó hù kì í sẹni Eh, ojútùú ti lọ táyáyá ìyẹn kọ̀tẹ́sì mọ̀ nínú àwọn àjẹ́ àti mẹ́ta tó bá eh, àwọn tàbí oní àrẹ́gbẹ́ annahu yóò kò dàgbà kọ́ọ̀lá bí i àwọn àfà kúfà wọ́n eh, ti dàjẹ́ jáde yí ọba nìkan tíjọba tẹ̀rí àbáwà iná ni wọ́n ń sọ ibi àìwé ilé ìfínbíta àbí ìyẹn ìjọba ẹ̀wà hì kẹfàrà lùsìn kó omi kùtì náà rẹ̀ àwọn ọ̀làmọ́ olùkúfà ó kọ wọn mẹ́ta mẹ́ta wọn dàbí mẹ́rin nínú wọn ni Muhammad bin Yusuf fìrìyàbí àfá wa fìrìyàbí Muhammad bin Yusuf fìrìyàbí ó ní ẹ̀ ń bá búta àbí ẹ̀ pa ẹlẹ́ẹ̀kejì ahmed bin yunus àfáà àgbà àjẹ́gbìn ahmed bin yunus kúfí onáà ní abábútà àbí ẹkwá abubakar bin hani òun náà ní ẹ̀kọ́ ẹ̀má búdà bí wà Abdullahi a Idris àti Abdullahi ibn Idris wà kẹ́yìn àwọn yẹn ní kẹ́ ẹ̀kọ́ ẹ̀tọ́ bá bú àwọn sàbí ànábì radiyallahu ta'ala díẹ̀ nínú àwọn tí ń fẹ́ ń bá àwọn sàbí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam èyí ó ká máa mọ̀ pé kí ní ilé púpọ̀ wọ̀ dákun sọ ara rẹ wọ̀ mọ̀ jẹ́ kan nínú ẹni tí ó bù sàbí ànábì yálà ọ̀fíṣàlì ló ni o àwọn ọ̀nà táwa náà ń gbà kó sí nǹkan yìí wà táàtì mà gẹ́gẹ́ bí n ta sọ lẹ́ẹ̀kan nínú ẹ̀ ní kíyàn máa kọ́ máa pa ọ kọ́ máa ṣe orúkọ àwọn tàbí kọ́ máa pè ní tòkùgbè èèyàn ń jẹ́ Osman ní àwọn àgbẹ̀ sùmánù máa mi kàn sùmánù máa mi kàn ẹ̀yìn tí tó fún sùmánù tó mú kọ bàbá tiẹ̀ sẹ́mà fún orin káwà jẹ́ máa kọ láwọn ẹni sùmánù máa mi kàn nígbà tó òfin kíní kan tó kíní kan sùmánù máa mi sùmọ́nù bò Umar bin Khattab radiyallahu anhu ká má bò ó kọ́ wọn jẹ́ ká má pè dáadáa bẹ́ẹ̀ náà ni Abubakar Siddiq ká pè dáadáa Abubakar kan lọ́dí àbú naam Abubakar Siddiq ká pè dáadáa bẹ́ẹ̀ náà ni ká sọ ni Ali ibn Abi Talib àtàwọn sàbẹ̀ mi náà tó jẹ́ sí pé ọkọ̀ wọn ọwà ńlẹ̀ ẹ̀jẹ̀ á pè dáadáa ká má máa pè ní káwọn máa fi ṣe awẹ́wà náà nínú níparí orí àkókò wa òun náà ní kí ni àwọn nǹkan táwa náà lè lò láti dáàbò bora wa káwọn bá ti máa bú àwọn sàádé alákọ̀ọ́kọ́ odò ká mọ kò tá ànábì wá wà sallallahu alaihi wasallam tá a bá mọ iye ànábì mo rò pa á mọ iye àwọn ọ̀rẹ́ rẹ̀ mọ iye ànábì kọ́ mọ iye àwọn sàádé ẹnba tí tí ọba ti mọ ya àwọn sàbí ọdájú pé kọ̀ mọ ya nẹ́bì yẹn sallallahu alaihi wa sallam ẹlẹ́ẹ̀kejì. ká mú ọkàn wa gírí wípé gbogbo ń tọ́ bá ṣẹlẹ̀ láàrin àwọn sàbí ní àìgbọ́lẹ̀ ní yíyí tọ́ ṣẹlẹ̀ láàrin ara wọn àwọn onídàájú kọ̀ọ̀kan ọ́ kì í ṣiṣẹ́ rẹ̀ inú nǹkan tá a fi lè làmẹ́ nìyẹn o ọ gbọ́dọ̀ tìbí bẹ́ẹ̀ ní wọ́n ti ní kíní kan ṣẹlẹ̀ láàrin àwọn tàbí wọ́n já àwọn ṣe kíní kan lókè sí èmi mímọ̀ ṣèdájọ́ láàrin الكف عما شجر بين الصحابة ẹlẹ́ kẹta ọ̀rọ̀ yẹn ni ká kórìíra ká sì bínú sẹ́ni tó bá bú àwọn tàbí tó bá ti bínú sẹ́ni tí ń bú tàbí ó dájú bọ́ náà ìfẹ́ pọ́ọ̀lù sínú tó náà pọ́ọ̀lù àbọ̀rọ̀ bínú ẹ̀ ká kórìíra rẹ̀ bí nǹkan míì fẹ́ẹ̀ máa ń wí àbọ̀rọ̀ máa ń wí gbangba ká kórìíra bí kíní kan káyé ìtì ẹ̀ sẹ́wọ́n ní kí wọ́n wà dáa ẹlẹ́ẹ̀kẹrin náà àwọn kẹta lílò òun náà ni ká pàtàkì ká máa wá mímọ̀ ká sì mẹ́ta wà mímọ̀ lọ́dẹ̀ ká pàtàkì wá mímọ̀ ká sì mẹ́ta wà mímọ̀ ní ọ̀dọ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún kájìnà sí kíka àwọn òwe tí kó bá sí ìbátẹnigẹ́ láyé àtàlùkè yá mà kájìnà sí kọ́mọ́kàkàkùkà tí wọ́n ta ká wílẹ̀ kan tó bá bọ́ sọ́wọ́ èèyàn tí èèyàn ọ̀bá mọ̀ yóò sọ́nu kama kàkàkùkà káàsì má gbọ́ ìgbọ̀kúgbọ̀ ẹlẹ́ẹ̀kẹfà náà ni pé ká máa sọ orúkọ àwọn ọmọ wa lórúkọ àwọn tàbí arọ ọ̀nà náà nìyẹn torí pé òní sọmọ rẹ Muawiya kọ́ wa máa bú Muawiya àbí ọ̀sán náà ti sọmọ rẹ kan jẹ́ Muawiya sọmọ rẹ ní Usman òní sọmọ rẹ ní Usman kọ́ ó sì lè pè náà ní Abu Hurairah náà ó lè fẹ́ máa rẹ ní kíni Abu Hurairah kò pè bẹ́ẹ̀ ṣùgbọ́n mọ́ pè ní bàbá olóńgbò kékeré àmì àtúnwá rí dínkù sàbí ń bẹ̀ náà ànábì òkèrè bàbá níbẹ̀ yẹn wọn òkèrè bàbá níbẹ̀ yẹn àbùtí mẹ́mbẹ̀ yẹn kì í sábùtọ́ ọmọ túmọ̀ sí bàbá àbú àpọ̀lé ni ànábì míì sallallahu alaihi wasallam wọn ọ̀fẹ́ máa pè lóko rẹ̀ torí pé àwọn àpọ̀lé tí ànábì ní ni gbé kì í fẹ́ larúkọ máwọn tàbí ẹ̀gán lórí rọ́bì àbáhàn Abu Hurairah wọ́n kàn pálí ni pé nígbà tá àkókò máa ọmọ rẹ tó ti tó ti rẹ̀ àmọ́ ọmọ rẹ tá a fẹ́ pè mọ́ àwọn táwọn nǹkan kan máa pè wọ́n náà nǹkan tó sì wá pẹ̀lú ẹ̀mú gbogbo àyè já pè mọ́ Abu Hurairah ó wà ní túmọ̀ Hurairah ń tiẹ̀ mọ́ wọ́n pe Abu Hurairah náà lọ́mọ àrùn ò ní túmọ̀ rẹ̀ nàám ká ọmọ wa lórúkọ àwọn sàbẹ nínú nǹkan tá a fi lè fi ẹ̀kan káwa máa káwa máa káwa bá a ti gbìn sọ́fẹ̀ ká máa bú àwọn sàbẹ yìí pàápàá jùlọ àwọn táwọn èèyàn bú yìí èyí tí àwọn táwọn èèyàn bú jù náà àwọn yìí wa bẹ́ẹ̀ sọmọ rẹ mọ àwíyá sọmọ rẹ ní Musa Abu Musa sọmọ rẹ ní sọmọ rẹ ní àwọn tàbí tí wọ́n bá ti bú ìwọ̀sọ̀ ọlọ́sọ̀ wọn sáwọn máa ló kọ́ wọn ó rí pé o ti là ń bẹ̀ ń jẹ nínú nǹkan tá a lè tẹ́lẹ̀ kéje òun náà ni ká máa ṣe àdúrà yìí ní gbogbo tá a bá ti rẹ́ni ń bísà àbí ká wà gbọ́dọ̀ alhamdulillah alladhi afana mimma ibtalahu bihi wa faddalana ala kathirin mimman àwọn tí àti á máa wò táàlẹ́ tó máa ibi tí ẹ̀kọ́ yìí wà ọ wà níbà ìsìnkọ́ ọlọ́run ọba pa wá láti fi ká máa fi òun náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ pé walladhina ja'u min ba'dihim bá rabbana ighfir lana ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا nítorí wọn pa wá láti bí ká máa ṣe náà nìyẹn fáwọn àtàbí nítorí gbogbo àwa tá a bá dé lẹ́yìn wọn àwa náà nì kí ọba wá ní etí rẹ tọ́lá tí o sì ní ọkàn rẹ tọ́lá tọ́rọ ọlọ́run ọ̀tẹ̀lẹ̀ tọ́lọ́run oníwájú lẹ́bí náà já òun ìgbà àdé àwọn tó dé lẹ́yìn àwọn àtàbí kí ni wọ́n máa sọ tí wọ́n máa bú wọn yẹ̀kùlùn wọ́n á sọ pé olúwa wa foríjì wá o àtàwọn tó jẹ́ sí pé wọ́n sáwájú wa ní àwọn sàbí ànábì àwọn sàbí tí wọ́n ti sáájú wa ọlọ́mbà foríjì àwọn ní wọ́n ní dáàmà wí nìyẹn hàn ṣe kúrò bí náà àtúmọ̀ sàdúrà bí ọlọ́wọ́n ọba mọ́fì kórìíra àwọn sàbí sọ́kàn wa ẹ̀rí wàlá taj'al fi qulubina ghillan lilladhina amanu ìwọ ọlọ́wọ́n mọ́fì kórìíra mọ́fì kórìíra àwọn sàbí mọ́fì sọ́kàn wa ọlọ́wọ́n wọn láwọn tó bá jẹ́ mọ́mì ní òdodo tí wọ́n máa wí nù ni. àdúrà tí ọlọ́wọ́n ọba pa wá láti bí ká máa ṣe nìyẹn wọn sọ fún abẹ́ ká máa bú wọn àbí ká máa yẹ̀yẹ́ wọn kí wàá tí mo kó wáyìn ẹ̀ẹ́ rí i pé fọ́lọ́ méjì dání ẹ̀sùn lórí ara wọn tíra yìí gbogbo méjèèjì láyè ẹ̀sùn lórí ara wọn gbogbo gbogbo gbogbo tíra méjèèjì láyè kò sí nǹkan kan bẹ̀ ju àdìsí ànábì lọ sọ̀rọ̀ lọ́wọ́ àwọn wọn fẹ́ kẹ́ rí bó ti pọ̀ tó ní o ìkànnì ènìyàn ò ti dá àwọn tí ó sàlàyé nípa àwọn sàádé gbogbo kútùbù síta Sahih Bukhari Sahih Muslim Sahih Abi Dawud sunan nasa'i tirmidhi ibn majah gbogbo tíra náà bẹ́ẹ̀ fani àtàwọn tíra hadith ó rí tíra hadith kankan tí ò ní sàlàyé tí ò ní sílẹ̀ kankan gbàgàdà tó wá ní àìmọye hadith tó kò wá bẹ̀ tí ó máa ju orí jọ láti bẹ́ fáwọn sàbí àjẹmí ó rí gbogbo ẹ̀ lọ́wọ́ àmọ́ ẹ̀wọ́n rí lẹ́yìn àfáàwá yìí ní àwọn àfáàwá nílùú Mẹ̀dínà ẹnìkan ṣoṣo lọ́kọ léyìí ẹnìkan ṣoṣo ló ṣe gíní lọ́kọ̀ tó wà nílẹ̀ tẹ́nì kan máa sapá agbádá pé bàbá àwọn kọ tí ọgọ́rùn ọgọ́rùn kọ ọgọ́rùn ọ̀tẹ́yọ kan sínú múlẹ̀ ẹnì kan tó lọ́kọ̀ ilé yìí ó sì ti ń bẹ mọ́ mọ̀ wá dáadáa àwọn ní akọ owó tíra yìí mùjáládù méjìlá ni bọ́ọ̀lù mélòó ni méjìlá ni gbogbo méjèèjìlá yìí tọba wa wò láti bẹ̀rẹ̀ rẹ̀ gbé òpin kọ̀lábùlà hadith làtọ́ ní bẹ́ẹ̀ gbogbo àdìsí yẹn wọn ọ̀sàdìsí bò méjì àdìsí àwọn sàbí lápẹ̀rẹ̀ kì í dẹ́ ti pé sàbí kan lọ nìkan ọlá ọlá ti ń bẹ fún sàbí àdìsí ọ̀bà lọ́lá nù òní mú wa bẹ̀ àdìsí sàbí kan gbà wá tán sọ bá ṣe ń kírun òní mú wa bẹ̀ ṣùgbọ́n àdìsí àdàbí sọ nípa àwọn sàbí nípa ọlá wọn èèyàn báyìí ni wọn èèyàn pàtàkì ni wọn ẹ gbọ́dọ̀ bú wọn o ọ̀gá yín ni wọn o ẹ gbọ́dọ̀ ṣe rákàdédé fún wọn ni gbogbo àdìsí yẹn ní mi bàbá wa tó wá kọ síra kí wá sí gbogbo àdéhùn yẹn náà wọ́n kó wa ìyí tápá wọn ká ń bẹ̀ òní wọ́n kó sáà ẹ̀rọ àwọn kẹ́kẹ́ kan sẹ́ni yàmá yàmá kọ́ wá pé gbogbo eléyìí ó ẹ̀rọ bí iṣẹ́ ìṣẹ́gbẹ̀ kan ayá àbúrò ẹ̀rà àtọ̀spẹ̀t ẹ anásùgbónù máàlìkì ọmọ ọdún mẹ́ta ọdún mẹ́ta lọ́lọ́lọ́dọ́ ànára àti tanítọ̀ ẹnìkan tó gba àdéhùn kan wá pé ọdún mẹ́ta lọ́lọ́lọ́dọ́ ànágbé orí fi lè gbarú àdéhùn wa àwọn tàbí ìyàwó kí lákòókò àwọn tàbí òkè níwọ̀n ẹ bá lóun ó rìn àlù lẹ̀ wọ́n ní ọjà bọ̀ o wọ́n àyọ̀ ọjà bọ̀ yọ̀ sí lẹ́yìn tiẹ̀ bíní ńlá ìtàhàlà ẹ̀ wọ́n lẹ́bí náà jẹ́ omi ìgbà àdé. wọ́n lẹ́bí الله فيك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم Thank you.